اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó máa bá nẹ́bùwá muhammad asálàtù náà ni mo tún fi wọlé nínú èdè àsìkò yìí sórí ètò yín ètò wa alẹ́hìkìmà ètò alálùbáríkà tí gbogbo yín gbádùn níléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ orísun tẹlifíṣàn ní gbogbo ọjọ́ jímọ̀ náà lètò náà ń wá sójú wòran yín tí ẹ sì ń lù wá lọ́gọ ẹnu wípé ẹ ń gbádùn ẹ ẹ ń gbádùn gbogbo àwọn àlejò gbogbo àwọn àfáà ńláńlá tí à ń gbé wá fún yín kọ́lọ́n dákun kọ́mọ́sà gbàdọ́ ẹnì kọ̀ọ̀kan wa náà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́ ọlá òní jímọ̀ ọlá gbogbo ti ṣe kútúbà jímọ̀ lénìí èmi náà ni alhaji abdulkari yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni mo kalẹ̀ sórí ètò gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bá ti máa ń ṣètò yìí nìyí pé àwọn àfáà ńláńlá la máa ń gbé wá láti dá wa lẹ́kọ̀ọ́ láti bá wa sọ̀rọ̀ ọlọ́run láti tọ́ wa sọ́nà láti kí là nẹ́bì sọ kí làwọn àfọ ọ̀jọ̀gbọ́n sọ táyé wo fi nítumọ̀ táyé wo fi dá tọrùn wa náà sì ṣe fi tí ó ṣe dé sí táàfin rálì jẹ́nà ọlọ́run ọba wọ̀ ìdí nìyẹn tó ti pé lónìí hmm, ẹja ńlá ni wọ̀ mí gbé lódò torí pé àwọn àfa wa àgbà náà ni mo gbé wá lónìí ọ̀kan nínú àwọn àfa wa àgbà tí wọ́n jẹ́ olùkọ́ àgbà tí wọ́n jẹ́ mùdírù àgbà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà bàbá wa fàtàlà Sheikh Imam Suleiman hashimi abimbola àwọn ni mo gbà lálejò ní dédé àsìkò yìí bàbá ẹ bá ń sálámà sáwọn ará ilé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ọlọmọ sábà wa dúpẹ́ fún yín sá. àmín. nípa pé yín ẹ sì dá wa lóhùn. alhamdulilayi àwọn kẹ́ẹ̀dá lóhùn ẹ ẹ wo bá ti kéré mọ mm, gbogbo nàìjíríà gbogbo ọmọ nàìjíríà pátá náà lè dá lóhùn ọlọmọ sábà mi gbàdúrà yín ọlọmọ gbàdúró tì yín ọlọmọ ní fi yín sílẹ̀ ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí lẹ́nìí hmm, ọ̀rọ̀ tá a fẹ́ yanjú lónìí òun náà ni òun la pè ní al-wahada ìṣọ̀kan tá à ń pè ní unity torí pé hmm, láyé lónìí ní nàìjíríà tá a wà yìí lóòótọ́ nàìjíríà ní àwọn oríṣiríṣi ìran tó kó sínú a ní yorùbá a ní haúsá a ní yíbò mùsùlùmí bẹ nàìjíríà kìrìsìtẹ́nì ń bẹ ní nàìjíríà ẹlẹ́sìn mìíràn tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n ń bẹ nàìjíríà báwo la ṣe lè ṣe láàrin ara wa báwo ni islam ṣe ní à ṣe láàrin ara wa tí òfin ní di wípé ìwọ ṣe tiẹ̀ tèmi náà máa ṣe tèmi níbo láti jọ pàdé níbo láti jọ yára wa báwo láti balance gbogbo ẹ̀ nídìí àti mo fi pé bàbá wa wá wọn bá a sọ lórí ìṣọ̀kan torí pé látara ìṣọ̀kan ibẹ̀ agbára wà láwọn ọ̀tá òfin ní rí wa mú òfin ní ràárín wa wọ bàbá ìṣọ̀kan bàbá unity hmm. kí là ń pè bẹ́ẹ̀ bàbá. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim alhamdulilahi alwahid alqahar alladhi wahada nafsahu bilwahdaniya wa khalaqa almakhluqat biwahdaniyatihi wa khalaqahum min nafsin wahida wa ja'alahum shu'uban wa وجعله أمة محمد صلى الله عليه وسلم أمة واحدة وهو بكل شيء قدير adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilah. a sì yin anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. mo kí alhaji wa abdulkadir ọba tí wọ́n jẹ́ olóòtú. ilẹ̀lẹ̀ amami wa ilẹ̀lẹ̀ amami inshallah iwájú lẹ̀ ẹ̀ máa lọ. ṣe rí àdìrò ọ̀rọ̀ tí ẹ gbé wálé ní tẹ ní ká wá yàn nànẹ́ àdìrò ọ̀rọ̀ kan ni tó wúlò fún gbogbo àgbáńlá ayé àdìrò kan ni tí ó ṣiṣẹ́ láàrin lọ́kọláya àdìrò ọ̀rọ̀ kan ni tí ó ṣiṣẹ́ láàrin olórí ìlú àtàwa tí wọ́n ń pàṣẹ lé lórí nítorí pé ọlọ́run fúnra ara rẹ̀ ọba àṣọ ọba àṣọ láti pìlẹ̀ torí bẹ́ẹ̀ la ṣe ń dúpẹ́ fọlọ́run ọba tó jẹ́ pé òun nìkan lọ́ba ọ̀kan ṣoṣo ọba kàyàkàyà ọba yìí ó ṣera rẹ̀ láṣọ pẹ̀lú ìjáso rẹ̀ ó dá gbogbo ẹ̀dà pátá lọkùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ọ dá wọn bí wahdaniyati pẹ̀lú ìjọkan rẹ̀ wa khalaqahum min nafsi wahida ó dá gbogbo ohun ní ẹ̀dọ́ ọmọ láti inú ẹ̀mí kan ṣoṣo ń bọ̀ jẹ́ ó dá gbogbo ẹ̀dá láti ara ẹ̀mí kan ṣoṣo wajalahum shu'uban lẹ́yìn ìgbà tó dẹ ẹyọ kan láti inú kan ó wá ṣe wá ní ẹbí wọ́n kò bá ilà àti ìran létà àárọ̀ fún kálíbà mọ́ra wa. aliwehida ìjọkọ ọlọ́run fúnra ara rẹ̀ jẹ́ á pé gbogbo ayé ọ̀kan ni wá nítorí pé ọba tó dá wa ọba àsọ ni tá a bá lọ sínú suratul eh, nisaa a'udhu billahi minash shaitani rajimi bismillahi rahmani rahimi ya ayyuhan nasu ittaqu rabbakumul ladhi khalaqakum min nafsin wahidatin hmm. wa khalaqa minha zawjaha. وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا الله ìtumọ̀ ni pé ọlọ́run ni mo pé ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìtẹ̀kùn ń wọ́ ẹ̀ẹ́páyé mi ọlọ́run láàrin ara yín ọkọ páyọ Ọlọ́run lọ́dọ̀ ìyàwó ìyàwó páyọ Ọlọ́run lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹbí ẹ páyọ Ọlọ́run láàrin ara yín ọ̀gá páyọ Ọlọ́run lórí ọmọọṣẹ́ kọ́mọṣẹ́ náà páyọ lórí ọ̀gá Ọlọ́run tí mo ní ni mo dá yín وخلق منها زوجها látara ẹ̀mí nǹkan nínà tá a mọ̀ sí Adam khalaqa minha zawjaha àtàrà Ádámọ̀ láti mú nànà àwáwù jáde. Masha Allah. Oo wa batha minhuma rijalan kathiran wa nisaa. wọ́n ní sá ọlọ́ni ẹ̀wá ìmọ̀ye ọkùnrin ló jáde látara àwọn méjèèjì. àìmọye obìnrin lọ jáde látara àwọn méjèèjì àìmọye ọlọ́wọ́n ní lọ ẹ tún páyà mi àlẹ́dí tẹ̀sà àlù nàbí èmi tẹ́ fi ń béèrè nǹkan ara yín hmm. dákun fún mi nítorí ọlọ́mọ ní ìdí ẹ̀ wọ́n sì fún ọlọ́mọ àrọ́ lọ́hùn náà wọn hmm. náà àrọ́ lọ́hùn. ọlọ́run ní ẹ mi àlù nàbí wọ́n tún hmm. Hmm, hmm. ẹ páyà bi, mọ bẹ̀bí jẹ́ tá a bá ń sọ pé àlè wéhìdà ọlọ́run ti jẹ́ kó yé wa pé àlàálàmí àgbáyé méjì àti wàhídà ọ̀kan ni wá hmm, èdè wa lè yàtọ̀ àwọ̀ wa lè yàtọ̀ ìrírí wa ó lè yàtọ̀ àmọ́ ládàárọ̀ ọlọ́run ọ̀kan tó dá ẹnìkan tó tún wá mú kan jáde lára rẹ̀ ni gbogbo ayé fi wá jáde ni gbogbo ayé èmi ni yíbò èmi ni yorùbá o èmi làwúsá o èmi ń bẹ́rìbẹ́rì o àbí yúròpù lèmi hmm. o òyìnbó ni mí gbogbo ọ̀ràn yòówù kọ jẹ́ aláàrùdù tó ga ìjírò tọ̀bẹ̀ yà. ilẹ̀ tá a ti ń jẹ tá a ti mu náà ní yíwọ́ àpò ìyẹn náà ní yí àwọ̀ wa padà ìyẹn náà ní yí èdè wá padà ìyẹn náà ní yí ìrísí wa padà. Hmm, hmm. ó túmọ̀ sí pé àgbáyé gan-an ọ̀kan ni e, èdè wa lè yàtọ̀ àwọ̀ wa lè yàtọ̀ ìrírí wa ó lè yàtọ̀ ó lè yàtọ̀ bó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé ntọ́lọ́hún fẹ́ lọ́dọ̀ wa náà ni alwehda kásọ̀ kan. pé ń tọ́lọ́ ń fẹ́ òun hmm. náà ni ká jẹ́yọ ọ̀kan ká mọ̀ ríra wa mọ̀ ríra rẹ pé hmm. Yorùbá ni mí hmm. kíní kan ni mí gbà pé bàbá kan náà lọ́jọ́ bí gbogbo yín mọ̀ fa burú sẹ́nìkan tó gbé kì í sáláwọ̀ rẹ̀ kódà ìyá kan náà eh, eh, bàbá wa ee hey, hey. bàbá wa fata Sheikh Alimam Suleiman Hashimi àwọn là ń gbádùn lórí ètò alẹ́ hikima láti bọ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀rí ọ̀rọ̀ nípa ìjọ kan náà ni wọ́n ń bá wa sọ wọ́n jẹ́ oyè wa pé ibì kan náà gbogbo wa ti wá o àfi ká fẹ́ràn ara wa ẹ̀dá pẹ̀jẹ́ adókè lọ́hùn-ún bá padà dé bàbá wa sì wà ń kalẹ̀ o láti tẹ̀síwájú lórí lórí tọ́pìkì tí a yanjú ta pè ní alwahada ìjọkan bismillah. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa alihikima kúròpẹ́ ń gbẹ́rùn àfa wa sheikh suleiman abimbola tí wọ́n ti ń bá wa yànnà náà rọ̀ nípa ń tà ń pè ní ìṣọ̀kan wọ́n jẹ́ kó yé wa wípé gbogbo apáta ara ẹ̀mí kan náà ọlọ́run ọba ti dá wa má fara nìyàn torí pé kì í ṣe lédè rẹ má fara nìyàn torí pé kì í ṣe ẹlẹ́sìn rẹ má fara nìyàn torí pé ẹ̀jọ́ wa nù ìdílé kan náà ẹ̀jọ̀ wá nù ìlú kan náà torí ẹ̀ ló fi ń fara ní kò dáa ìwọ láńlọ́ọ̀dù ìwọ láńlẹ́dì wọ́n fara nìyàn ẹlòmíràn ní àmì ò lè gba Ìgbò sílé o mi ò lè gba Yorùbá sílé o mi ò lè gba Haúsá sílé o ah tí ìbá ti ṣe pé bóyá ọkà wà á bú mọ lọ́wọ́ àbí wọ́n sọ fún pẹ́ nìyí ìwà abú ti ń wù ní mọ́ torí pọ́ jẹ́lédè kan àbọ̀jáláwọ̀ kan àbọ̀jẹ́lẹ́sìn kan wà lóò ní sóore fún un torí pé ọbẹ̀ ọ̀kan náà sọ ọba kan oṣù náà náà lọ́wọ́ ọba tó dá gbogbo wa ìyájá kò rí ọ̀rọ̀ tí àwọn afáwa ti ń bá wa sọ̀rọ̀ lé lórí láti àárọ̀ bàbá lábàlá bí tá a dé yìí sà mo fẹ́ ká yanjú ọ̀rọ̀ kan ó dẹ̀ ti ń bẹ lẹ́mìí mi ti pé pé báwo la ṣe fẹ́ ṣe pàtàkì jù nínú Islam báwo la ṣe fẹ́ polongo ìṣọ̀kan torí pé láyé lónìí àwọn kan dé wọn láwọn ní sàlàfíà àwọn kan dé wọn láwọn ní alùsùnà àwọn kan ní alùtọ̀ríkà àwọn kan eh, àwọn kan ní alùbídíà gbogbo oríṣiríṣi ló wà láyé lónìí ǹjẹ́ bá a ṣe ń sìn yẹn ṣé ìyà ò ní jẹ Islam. alhamdulilayi a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run olóòtú ọ̀rọ̀ ńlá hmm. náà lẹ gbé kalẹ̀ yìí hmm. nínú òwe lárúbáwá wọn ní alihitihadu kuwa hmm. ìṣọ̀kan agbára ńlá mà ni bá a bá sì wò lọ wò bọ̀ inú tí ń fi ìyà jẹ mùsùlùmí láyé lénìí. adamul ittihad àìṣọ̀kan wọn ni báwọn hmm. hmm. kan tán bá fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ ìjọba lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnu wọn kò hmm. àmọ́ ẹ̀yà wa lọ sọ́dọ̀ àwa mùsùlùmí sẹ́nu wọn kò nítorí pé èmi fẹ́ ta ni a kúlò òmùrì ilé àwa ta la gbé àṣẹ fún. bẹ́ẹ̀ bá a bá fọwọ́sowọ́pọ̀ ìfọwọ́sowọ́pọ̀ yìí ìjọ yìí bí ó sí láàrin lọ́kọláya ìgi wọn ò ní pẹ́ túká hmm. bí ó bá sí láàrin jàmọ́ ìjọ ò ní pẹ́ túká hmm. bí ó sí láàrin ẹbí sẹ́bí ẹbí ni yóò padà yóò padà túká náà ni hmm. nítorí pé al-ittihadu kò wà nínú ọ̀rọ̀ Yorùbá wọ́n ní bí ọkà bá ṣáájú. àìrìnpé ejò ní fìyà jẹ wọn. àìrìnpé ejò ní <laughs> fìyà jẹ ọmọ ejò. bí hmm. ọkà bá ṣáájú béèrè bá tẹ̀lé tẹjọ la ń wọ rúbọ lẹ́yìn wọn kò sí bá bẹ́ẹ̀ nìkan tí ọdà wọn lọ́nà ọlọ́dẹ tí ọdà wọn lọ́nà kò sí àmọ́ bá bá rìn lọ́tọ̀ọ̀tọ̀ hmm. àfà hmm. wọ́n mú wọn wọ́n mú wọn balẹ̀ lénìí láàrin mùsùlùmí èmi ń jà fún lápèjúwe ahmadiyya mbe ansarudin mbe hmm. nawaludin mbe hmm. ahbabu muhammad mbe nasfat mbe ń ṣe ló dáa ká ní ẹnu kan hmm. ká sọ̀rọ̀ bí kẹ́lìmọ̀tì wáhìdà wọ bí àkídà ti wáhìdà nígbà tó jẹ́ nígbà tó jẹ́ pé wa ní ṣìárù islam ojú yẹ ọpẹ yẹ ni wá aṣọ ah. bí ìyá ti sọ pé ta ló eh. fẹ́ ṣáájú ní dá láàrẹ. ó ní. bá eh. ṣáájú àwọn lágbára àwọn kìnnìkan ní kọńtró bẹ́ẹ̀. iyún eh, ni náà ní ń láàmú hmm. nínú òṣèlú ní nàìjíríà lénìí hmm. hmm. bí haúsá bá ń bẹ ń bẹ nìkan ni ó mójútó bí yíbo bá débẹ̀ ìran yíbo ni ó mójútó tó yẹ kí wọ́n pín láàrin ara wọn wọn à ní pín déédéé hmm. àwa náà bẹ́ẹ̀ nísìn Yorùbá náà bẹ́ẹ̀ nísìn hmm. sáwa náà pín déédéé hmm. bẹ́ẹ̀ al-ittihadu quwwa agbára mọ̀ ni ẹ̀jẹ̀ ran yín létí ọlọ́run ní waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu ta'arifu bas bá a bá ṣe yín lẹ́bí tá a ṣe yín níran kẹ́ ẹ lè mọ́ra yín ni pé Yorùbá nìyí. haúsá rèé yíbò ní bẹ́rìbẹ́rì ní àtàwọn àran tó pọ̀ hmm. nítorí ìran tó pọ̀ ní bẹ ní nàìjíríà yìí hmm. ká má ṣe wá sọ káàkiri àgbáńlá ayé bọ́bá rí bẹ́ẹ̀ tó jẹ́ pé ìran kan ni wá àfáà kan ọ̀jọ̀gbọ́n ni ó ní anasuminjiya tí ń hmm. tàmùsí ilé akífà أبوهم آدم واليوم حواء àwọn ụmụ ha tiẹ̀ nìkan máa ṣàpèjúwe ọmọ ẹ̀dẹ́ èèyàn pé ń bo ló ti wá. abuhumu adam baba ńlá àwọn náà ni baba ńlá wa adam. adam náà ni. wọlé umu muhammad. tahababu wala tafaraku wa kunu ikhwana muslimin àìfẹ́ràn ara ẹni ni ọlọ́ni ànábì ní tahababu ẹ fẹ́ràn ara yín ẹ fẹ́ràn ara yín wọlé tafaraku ẹ má yàrá yín lọ́tọ̀ọ̀tọ̀ hmm. ansarudin ni kílagbé ni hmm. ọlọ́run tààlà ànábì wa muhammad alukurani yóò kan àjọ ńlò wàkùrọ̀ hànú náà وقبلتنا واحد الله أكبر قبلتنا واحدة ọlọ́run ọ̀kan ni muhammad òjíṣẹ́ ọlọ́run anabi kan náà ni hmm. alukurani kurani ta tẹ̀lé tó jẹ́ dusturu minasamai hmm. wahid tó wa ọ̀yẹ̀ kanani? náà ni wọ́n kìbùlá tún ibi wa mal fariqu bainana kí wàá ní ìyàtọ̀ láàrin wa tá a máa pe àwọn kan sàlàfíà àwọn kan. ẹlòmíì kan pín náà fáwọn èèyàn tó bá ti rí tẹ̀sùbà lò pé ọ̀rọ̀ àwọn àlù tẹ̀sùbà ni àwọn eléyìí ń wọná lọ rúru. ẹ kódà bẹ́ẹ̀ yóò ní irúgbọ̀n wọ́n ti pín náà fún. ẹ léyìí ò ní irúgbọ̀n àwọn ń wọná lọ rúru. sòkòtò léyìí balẹ̀ ń wọná lọ rúru. kí là ń bá ká. Allah gbọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ẹnu pé bá a bá rẹ́nìkan tí ń ṣe tí ò dáa nínú wa ká parapọ̀ kábàwí nínú nínú àdéhùn ànábì kan náà ó ní innal qawma ẹ ráwọn àjọ kan káànù àlà safinati wọn bẹ nínú ọkọ̀ ojú omi hmm. wọkànà salasa tubakat hmm. ó wá jẹ́ ìpele mẹ́ta àwọn kan bẹ lókè àwọn kan bẹ láàrin àwọn kan bẹ nsàlẹ̀ hmm. ọkọ̀ wa ń lọ lójú omi ẹni tí wọ́n bẹ nísàlẹ̀ أقص الفحص لنبمواكي يقول السفينة وهو yakuru السفينة نبانبي ọkọ̀ ojú omi aláwọ̀ èèyàn àwọn tí wọ́n ń bẹ lókèèrè wọ́n ń sọ fún un pé kí ló ń ṣe wọ arákùnrin òun gbé ọmọ pátẹ́rù kò sí tọkàn yìí. ṣèbọ́dọ̀ tí òun lòún gbẹ. ṣèbọ́dọ̀ tí òun lòún gbẹ. kí lọ́kàn yìí. wa! wa Anabi hmm. ní imanaru'u hmm. tí àwọn tí ń bẹ lókè àtàwọn tí ń bẹ láàrin méjèèjì tán bá kọ̀ fún pé ọ gbọdọ gbé ọkọ ojú omi ìmọ̀ nàìjà wà nàìjà ó. gbogbo wọn jọ gbogbo wọn jọ là òun gangan gan ń yọ là. Hmm. wà kú bá fi pé ìwọ ẹrẹ bó ti wọ́n. hálàkà ah. wà hálàkù. masha Allah. <laughs> ó ṣe tẹ̀rì. làwọn tí ń bẹ lókè àtàrin méjì bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀lé kí là ń bára wa jà fún sáwa hmm, hmm. la dára wa ni ọlọ́ni lọ́wọ́ ṣe ọlọ́ lọ́jà àlùkùn ummatan wahida tó bá wù mí ni n bá ṣe é níjọ kan náà. àyà yẹn sẹ́rẹ́ àyà ẹ̀ka nísìnyí yẹn hmm. Allahu akbar kabira kò síjọ́ tí màá ka àyà yẹn náà alukurani tí mi ò ní sọ pé ah ah ọlọ́run ọmọ kú ọlá o sẹ́mu ká ní gbogbo àwọn tí wọ́n ń pera àwọn níbi wọn ṣe ń pera àwọn yẹn náà wọ́n bá gbọ́ àyà yẹn ni wàláì kò ní sẹ́nìkan tí yóò fọ́ sí ẹnìkan gbọ́dọ̀ ti parí ẹ̀ rẹ̀ pé law sha Allahu. laja'alakum ummatan wahida. tọ́lọ̀ ń bá fẹ́ bẹ́ẹ̀ dẹ́gbẹ́ nínú èrò ọlọ́run ní gbogbo ilẹ̀ ẹ̀jẹ̀ alùsùnà tọ́lọ̀ ń bá fẹ́ bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ ẹ̀jẹ̀ òṣùfì tọ́lọ̀ ń bá fẹ́ bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́màkéwu tọ́lọ̀ ń bá fẹ́ bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ ẹ̀jẹ̀ wíńtẹ́ ń pinra yín sí òun ẹyọ kan la bá ṣe gbogbo ẹ̀ ọlọ́run ní àṣùgbọ́n nípa pé mi ọlọ́run fẹ́ sọ lánàá ní bó Hmm, hmm, hmm, ṣe tí wọn náà gbé dání tó tẹ̀lé tèmi ṣé kìí ṣe pé kìtáàbù rà sí láà ló fi ń sọ̀rọ̀ fáwọn ọmọ rẹ̀ ṣé kìí ṣe pé nítorí kí n lè bá ní ọmọ lẹ́yìn ẹ jẹ́ náà yà gẹ̀rẹ̀ kú òun ọ̀rọ̀ kí n yà gẹ̀rẹ̀ kú òun ọ̀rọ̀ ànábì kí wá gbé tèmi wá pé mi náà nǹkan kan ni mi ah, ah, gbóná àti tútù tó bá papọ̀ ọba mi yóò yanjú ẹ̀yìn àlìkìyàmọ̀. Allah Allah Allahu akbar kabira bàbá ọlọ́njárí yín pẹ́ ọlọ́njárí yín pẹ́ ẹ̀sìn ọ̀gá dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́run mọ́sà bàbá fi ń láàbálẹ̀ kọ́lọ́n bá dúró tì yín ọlọ́run ní fi ń sílẹ̀ ní dààmú lágbára ọlọ́run alẹ́kùn sì jábà tọ́lọ́run bá jogún fún yín ọlọ́run ní gbà kú yọ́ máa pọ̀ sí ní ọlọ́run ẹni ọlọ́run jàmọ́ ní túká la ẹni ọlọ́run bàbá fún àǹfààní àwọn tí wọ́n bá níbèrè gẹ́gẹ́ bíi pé onímọ̀ ẹ̀sìn ni ẹ sì máa ń dájú ẹ̀sìn inú àwọn mufti àdúgbò náà ní mufti ìlú ní kọ́lọ̀ mọ́sàbà dúpẹ́ fún yín ẹ bá ń sọ nọ́mbà yín fáwọn tó bá fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín nípa ọ̀rọ̀ ẹ̀sìn bismillah. Ah, nọ́mbà mi rèé zero eight zero three eight three seven six zero one three. ẹ bá ń wílẹ̀ kan sí. zero eight zero. Hmm three eight hmm. three seven hmm. six zero hmm. one three. tó nọ́mbà àwọn afọwà Sheikh Al-Imam Suleiman Abimbola náà lẹ ti gbọ́ yẹn ọlọmọsàbà wa dúpẹ́ fún yín ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah kó tó dé pé màá máa lọ ní àsìkò yìí mo dúpẹ́ pọ̀ lọ ọgbẹ́ yín tẹ́ dúró tiwa nípa ìgbéyàwó tí a ṣe kọjá ọlọmọsàbà mi dúró tẹnì kọ̀ọ̀kan yín náà mo dúpẹ́ lọ ọgbọ́n Lajnatul pátápátá G9 pẹ̀lú àti bàbá wa àgbà Fadila Sheikh Al-Imam Muhammad Raji abubakar bàbá wa mufti nílùú gbogbo ìkòròdú ní ọlọ́mọsábà dúpẹ́ fún yìí o ọlá nẹ́bílẹ̀ bàbá wa tó ń jẹ́ chairman wa alhaji wa isa olówó àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ vice chairman alhaji wa imam nurain àti gbogbo ẹ̀yin jẹ̀mọ́ wa pátápátá ni mo kí o bàbá wa olóyè ọlọ́wọ́ bá dúpẹ́ fún yìí o ọlọ́jẹ́ àti gbogbo ẹ̀yin jẹ̀mọ́ wa ọlọ́wọ́ bá wa pẹ̀lú yín mo kí gbogbo àwọn lagos state láì dẹ́nìkan sí ọlọ́wọ́ bá wa pẹ̀lú yín o mo kí bàbá wa kọmíṣánná wa alhaji wa layode ibrahim mo kí yín púpọ̀ mo kí ẹsẹ wa alhaji wa ahmed uh, abdullahi jebe kọlọmba àdúpẹ́ fún yín mo kí sẹkẹtìrì wa alhaji wa muhammad saheed onípẹ̀ẹ́dé àti gbogbo ẹni tẹ́ sọpọ́ọ̀tì wa lórí ìgbéyàwó tá a ṣe kọjá ọlọmọsàbà àdúpẹ́ fún yín pàtàkì jù gbogbo ẹ̀yin hajj guide pẹ̀lú àtẹ̀lé chairman wa alhaji wa imam uh, ayub ọmọ kẹhìndé khalifa ọlọmọba àdúpẹ́ fún yín o lánàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illa ọlọ́run ní fi yín sílẹ̀ onídẹ̀yìn náà dára yín o mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ilé ọlọ́run ọba ń dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan o mo dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ Orísun náà